bàbá lẹ́ ń wò ìbá. bàbá ẹ rí pé mo ti yàtọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. mo ti yàtọ̀ gan. ẹ ẹ ah. ẹ. ẹsẹ̀ gan tí o tí mi ò jẹ́ kó kanlẹ̀ o ti ń kanlẹ̀. ẹsẹ̀ tẹ tí o kanlẹ̀ tẹ́lẹ̀ o ti ń kanlẹ̀ ẹ rẹ kẹ bàbá. Ah. ẹsẹ̀ gan mo ti ń. bàbá ẹkẹ ẹkẹ yín dán ah. mo ti ń jowú yín báyìí. àwọn tẹ kó tì mí. bàbá mo fẹ ẹ àwọn tá a ṣe kí ni. àwọn tẹ kó tì mí tọ́jú mi òrírọ̀. àwọn tá a kó tì mí wọ́n tọ́jú yín èèyàn mélòó ló ń tọ́jú yín bàbá. mẹ́fà ni wọ́n. mẹ́fà ni wọ́n. yéè odidi èèyàn mẹ́fà ní tọ́jú bàbá. sẹ́ẹ̀rì pásítọ̀. yes sir gbé sójú wọn. lóòótọ́ bó ti wù kó dí tó ọwọ́ ò ní ṣìnà ẹnu. bó ti wù kó dí tó ọwọ́ ò ní ṣìnà ẹnu. ọwọ́ ò ní ṣìnà ẹnu. bẹ́ẹ̀ni hmm. bó ti wù kó le koko tó. bó ti wù kó le koko tó. adelẹ ìlérí. Hmm. ṣé wọn ní òsàǹdì ni. no. bó ti wù kó ṣe kí ni bójú kó lè koko tó adélẹ̀ hmm, hmm. hmm. ìlérí lóòótọ́ kò rọrùn o ṣùgbọ́n èmi ti délẹ̀ ìlérí. lóòótọ́ kò rọrùn ẹ ti délẹ̀ ìlérí ẹ̀yin arúgbó ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. <laughs> àwọn arúgbó wa ẹnìkan ní sánsẹ pati ń bí ni wọ́n yá máa pè wá àṣẹ pati ìdánwò kọ́ ń ṣe ọlọ́run fẹ́ dìde ìrànlọ́wọ́ fáwọn èèyàn ní ògo ní fọlọ́ orí bàbá láti bẹ̀rẹ̀ wo gbélé bàbá lọ́ọ̀kan bàbá wọn ti fẹ́ kan lé yín àgbé lọ́kàn padà tètè padà wọ́n ti fẹ́ kanlé wọ́n ti fẹ́ kan igi iná ti jáun wọ́n ti fẹ́ kanlé bàbá ó yá mò ń gbọ́ ẹni kò ní í ṣe kinní kan. bẹ́ẹ̀ ni bó ti kò di gàgà tó ọwọ́ ò ní ṣìnà ẹnu ọwọ́ ò ní ṣìnà ẹnu bẹ́ẹ̀ni hmm. bó ti wù kó wá le tó bó ti wù kó le tó àdèlẹ̀ ìlérí àdèlẹ̀ ìlérí àmì ọlọ́njẹ́mi náà délẹ̀ ìlérí o lóòótọ́ kò rọrùn lóòótọ́ kò rọrùn ṣùgbọ́n èmi délẹ̀ ìlérí ṣùgbọ́n èmi náà délẹ̀ ìlérí ìwọ náà sọ tiẹ̀ pé ìwọ náà délẹ̀ ìlérí káàpù ló gbà lọ́sàn-án ìjẹ́filé mo ti wà ní àgbàlá Daniel àgbàlá Gabriel ah sorry ẹ má bínú ẹ eh, tinúbádùn kọlọmọ kéèyàn mọ sọ kàntàkàntà. ẹ ti wà ní àgbàlá Gabriel. èmi ti délẹ̀ lérí tèmi. èmi náà ti délẹ̀ lérí tèmi. àwọn kan pè mí látàdó. wọ́n pè yín látàdó kí ni wọ́n ah, sọ. wọ́n ní ah, ẹ sà kí ló dé tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ yẹn. Hmm. mo ní lọ síbo wọ́n á ní à ah, ẹ kàn fà wọ́n lẹ̀ lọ sí Ìbàdàn à Ọlọ́run ló pè mí lọ ọbẹ̀ hmm. mo ní Àgbàlá Gabriel mo ní wọ́n dìídì wá ni hmm. wípé ibi tí mò ń gbé yìí o ó lè jẹ́ ìlú mi o hmm. ṣùgbọ́n ìlú tuntun hmm. làwọn fẹ́ kí n máa gbé hmm. mo ní tẹ́ bá débi tí mò ń gbé mo ní ẹ mọ̀ wí pé ìlú tuntun ni mò ń gbé mo ní ìbànújẹ́ òsì lọ́rọ̀ mi mọ́ o mi ò ronú mọ́. so tán báyìí bàbá ní òsì ìbànújẹ́ mọ́ bàbá láwọn ò ronú mọ́. pásọ mi ronú. èmi gan ò ní ronú bí mo ṣe wà yìí. àwọn tó ń tọ́jú mi yẹn gan mo ti ní tí n bá ti délé mi o bóyá ojú méjì bí ojú mẹ́ta máa tún tọrọ kan wà. dandan ni wọ́n gbọ́dọ̀ dandan eh, ni yẹ. kán máa padìẹ kán máa ro ẹ̀fọ́. kán máa padìẹ kán máa ro ẹ̀fọ́ mo gbé kí máa fi gbé àmàlà mo gbé mo gbé ògo wọn <laughs> ó ti tán it's done okay it's finished ẹ eh, it's finished bàbá ní ọmọ eh, àwọn tó ń tọ́jú àwọn nílé arúgbó wa ilé arúgbó wa bàbá wa ilé arúgbó náà wa wọ́n ń tọ́jú wọn bàbá ní táwọn bá ti délé àwọn yìí àwọn nìkí méjì wa ká máa padì ẹ ká máa rò pọ̀ èmi láyé mi ké èmi ló mọ̀ sọ̀rọ̀ ẹ máa padì ẹ lókùn báyìí ẹ ká máa yọnu sí mi ìjọ ẹ̀dà ká máa yọnu sí mi gbogbo ẹni bá yọnu sí mi ó sún ọ̀jù yọnu ọlọ́run ọba yọnu ọlọ́run ọba ó yá jẹ́ ká máa bínú sí mi ẹ jẹ́ ká máa sọ̀tẹ̀ sí mi jẹ́ ká máa máa pẹ̀gàn sí mi gbogbo ẹni bá bínú sí mi ó ṣúọ̀jù ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba náà àánú orí dáa bàbá ń bẹ ń bíbí bàbá mo gbádùn jíyìn ah, ọlọ́run ah, ọlọ́run mo fọ́ fún ó ju ah, tèmi lọ wáyé tẹ̀ bẹ́ẹ̀ mi rẹ lérè lé irọ́ o wa ṣe ẹ fẹ́ máa bá mi kọpí ni tàwọn bọ́ìsì lè lè tàwọn bọ́ìsì lè arúgbó lè mi ọ̀pọ̀ arúgbó lè mi bọ́ìsì lè yín ọ̀dọ́ lè mi báyìí ọ̀dọ́ lè yín inú bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó support yín. ẹ wo ẹ̀yin tó tó support gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà mi mọ̀ mo ṣe fẹ́ dúpẹ́ o mi ò mọ̀ torí kò yé mi tí n bá ní kí n máa dúpẹ́ even kí gbogbo irun orí mi kó jẹ́ kìkìdá hàn kò tó láti kò tó láti dúpẹ́ lọ́wọ́ yín kò tó láti yan ọlọ́run lógo ó kàn ń yà mí lẹ́nu ni mi mọ̀ pé nífẹ̀ẹ́ mi tó yìí torí mo rántí ńgbà tó máa gbé mi dé orí òkè àgbàlá Gabriel ah ìjọ náà lọ́hùn gbogbo ara ń ni ọ̀tá mi ni ṣùgbọ́n lónìí inú mi dùn inú mi dùn gan o ẹsẹ̀ tí mi ò lè fi kanlẹ̀ gbogbo nǹkan tí mi lè ṣe mú ẹgbẹ́ lẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo ní mi ti yá òun ni mo ti kọ́kọ́ sọ̀rọ̀ tí mo sọ yẹn ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí mi ọlọ́run á náwó sí mi. àmín lórúkọ jésù. ẹ ní ṣubú dànù. àmín gbogbo ibi tó ní kálukú ti mú tọrọ kọ́bọ̀ àbùdí ni tòkun àbùdí ni tọ̀sà. àmín a kì í bomi kó lójú o àìbodò kó lámì. àmín ẹ ní mọ ibi tẹ́ ẹ ti ń lójú o ẹ wà ní firú ẹ̀gbá. àìsàn ò ní ṣe yín kò ní ṣe ìyàwó yín kò ṣọkọ yín kò ṣọmọ yín ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ adémọ́lá amúsàn torí mi mi mọ mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí tí mi bá ti rí láàrin ijọ́ méjì báyìí ó mọ nǹkan mi lára ni bí pé kí n rí kí n rí kí n rí kí n rí tó bá wá síbi tí mo wà tí màá ní ṣe pásítọ̀ ni wọ́n á ní màá láwọn ọ̀dà àwọn ti lọ màá ní ah, kí ló dé táwọn yọjú sí mi o mo ṣe mo ní ẹgbẹ́ ibi tán máa wà gangan tí màá jí láàárọ̀ tí màá máa wọlé wọn àtijọ́ múlẹ̀ tí wọ́n tí màá máa wọlé wọn pé pásọ̀ ẹ̀ káàárọ̀ tí n bá ti rí wọn ó ti tẹ́ mi lọ́rùn because àwọn ganan yẹ kán máa kán máa pè ní sòkúdà láàyè. kí la pè é. sòkúdà láàyè. sòkúdà láàyè. mo ti kú tán o hmm. mo ti kú tán pátápátá ọlọ́run ló kó mi yọ. Hmm. bẹ́ẹ̀ ni ìgbà tí ìgbà tí ìgbà tí wọ́n gbé mi tí mo wora mi nínú gíláàsì àbí tí mo wora mi nínú fídíò tí mo ti mo wò pé ah ṣé mo ṣe rí ni ah ṣùgbọ́n mo dúpẹ́ pé ọlọ́run nífẹ̀ẹ́ mi ká ní kì í ṣe pé ọlọ́run nífẹ̀ẹ́ mi ni ní tó ṣe mí yẹn kò ní tó ṣe lòmíì tó fi lọ kò tó yẹn kò tó yẹn ṣùgbọ́n ọlọ́run rò nínú àánú ẹ̀ wípé mò ń rán ẹ pásọ adémọ́lá ẹ amúsàn mò ń ràn bọ̀ lọ́dọ̀ ẹ ò kú báyìí ẹ o mo ti wá dé ilẹ̀ ìlérí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ adémọ́lá. ẹ bá ń kalẹ̀ lé ẹ̀mí ètò. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ohun aṣọ ti ń dé ni ó ti dé ok ó wá dà ó wà ń bí ó wà ń bí ni kó máa bọ̀ ń bí náà lovers all over the world àwọn àwọn arúgbó wa wà ń bí báyìí we just need to a ní láti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá àwọn arúgbó wa ń bí kí lórúkọ yín orúkọ mi ni oyèwọ abraham. oyèwọ abraham ìgbà wo lẹ ti wà lórí wheelchair yìí. mo ti wà lórí wheelchair yìí ó ti tó bíi thirty six years. thirty six years ọlọ́run máa gbé yín dìde. ǹdẹ báwo lẹ ṣe máa ń rìn tí o bá sí wheelchair yìí pápápá. ah mo ti máa ń rìn ah, ẹ yé yé mo ti máa ń rìn o. mo nígbà tí mo jẹ́ àgbàlá gabriel àánú ọlọ́run fọ̀hún wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa adébọ́lá amúsàn hmm. lórúkọ jésù wọn ni kúsọ́nà bíi èéfín. ẹ jókòó ẹ jókòó padà. Ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́ ah Baba yìí ń try o ah wọ́n ń try o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ìyàwó ní jẹ́yìn kí lẹ fẹ́ ṣe báyìí iṣẹ́ wo lẹ́sẹ̀ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ báyìí gangan gangan. tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tó eh. ah, ń ṣẹlẹ̀ lọ́wọ́ lágbára o àti jẹ àti mu ìṣòro ni. olúwa. ṣùgbọ́n nígbà tí mo súnmọ́ ọlọ́run hmm. tọ́lọ́run sọ pé kí n máa lọ sí àgbàlá Gabriel lọ́dọ̀ bàbá wa Adémọ́lá Amusan tẹ̀wọ́ pé mo tẹ̀ ọkọ́ débẹ̀ mo rí i pé ìṣòro tó bá mi débẹ̀ ó ti kọ́kọ́ lọ ná olúwa ṣeun ṣùgbọ́n ìṣòro tó tún kù ní bá sì máa jẹ bá sì máa mu ni o. bẹ́ẹ̀ ṣe jẹ bẹ́ẹ̀ ṣe mu. bá sì jẹ bá sì máa mu. ṣiṣẹ́ yìí ti ṣe ẹsẹ̀ mọ́ṣẹ́ ẹ̀ kan ṣe. iṣẹ́ tí mo máa ṣe ni pé kí n máa ṣáàjì bátìrì iṣẹ́ tí mo máa ṣe nìyẹn kí n máa ta gbogbo màtíráàsì ẹ̀ iṣẹ́ tí mo máa ṣe nìyẹn. tẹ́tẹ́ bá tà yóò tiẹ̀ tẹ́lò tó yẹn fi tà náà tàbá ní àwò. tàbá tiẹ̀ ti pẹ́ àti ọ̀kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lásán a máa ní tó bí eight hundred thousand naira. láti fi bẹ̀rẹ̀ láti fi bẹ̀rẹ̀. Hmm kò sí ntọ́lọ́hún lè ṣe kò sí ntọ́lọ́hún lè ṣe kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni oyèwọ abraham. oyèwọ abraham lovers all over the world àwọn bàbá àti màmá wa rè ní ọ̀sán ìdí ẹ̀yọ káàpù lórí àbí nfilẹ̀ báyìí ni so lọ ẹgbẹ́ wọn ní káàpù yìí lọ ọmọ bàbá rè lójú wọn bọ̀dá mọ́dọ̀bálẹ̀ tán wọ́n fọwọ́ látẹ̀lẹ̀. sá ó dáa tá a bá ti parí ètò kẹ pè mí bá ti parí ètò pè mí ok ok ok ok àwọn no ìbọn ọmọ yín kan ni ọmọ bàbá sún èbèbè rèé ara àwọn ọmọ wọn rèé kí lẹ rí sí bàbá ṣe wà ń bíbà yìí ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá pápápá kí lẹ rí sí bí bàbá ṣe wà ń bíbà yìí. ó jẹ́ àlẹ́nu fún yín ok ó ti tán. àti pé mo tún dúpẹ́ fún àánú tẹ̀sán. ẹ dúpẹ́ fún àánú tọ́lọ́run ṣe ògo ni fọ́lọ́run lókè ọ̀run god bless you sir now à ń bọ̀ lórí bàbá mọ̀mọ́ rè é àwọn arúgbó wa wọ́n tó twenty lénìí ọlọ́run ó ṣèyanu ohun tí ọlọ́run ó ṣe yóò kárí wọn mọ̀mọ́ ẹ̀yin pápá. mílíọ̀nù ọ̀lànìràn ló kọ̀ mí. ó ṣẹlẹ̀ pé ìdààmú pọ̀ bó bá lọ rèé bó há sọ́dọ̀ àwọn sẹ́ráfù ní wọ́n bá mú gbogbo nǹkan ara mi ní wọ́n bá gbà agbára mi ní wọ́n bá gbà ní ìbà lágbára mọ́ ní wọ́n wá mú wọn ní kí wọn ọmọ ọmọ wọn ọmọ ọmọ wọn ọ wá ní kọ́ lọ fọ́ mi lójú ní wọ́n bójú mi ní wọ́n bá kó apá kan orí ọmọ fọ́ mi gbogbo ara ọmọ ru mi báyìí àmọ́ ńgbà tí mo sì ti débi tá a sì sọjí lánàá okùn tí wọ́n so mọ́ mi lọ́rùn ọjà àmọ́ ó ku ojú yìí. kí lẹ wá nílò màmá. ní tí mo nílò ní wípé àlàáfíà àti ọmọ mi ẹyọ kan ni ọbí méjì wọn ò sì àlówó kankan lọ́wọ́ kò sówó kankan lọ́wọ́ wọn. ó yá ẹ jókòó ẹ nílò ìrànlọ́wọ́ lórí kí ni. lórí ọmọ lórí èmi náà. lórí ọmọ lórí màmá eh. ìyá lóńdó. lórí ọmọ lórí èmi alára. ìyá ó yá ẹ jókòó yín ẹ jókòó yín. èmi Kẹ́mi Ọládìméjì. mi ń gbọ́ màmá. Kẹ́mi Ọládìméjì. ìṣòro pọ̀ níwájú mi. kílẹ̀ pé. ìṣòro pọ̀ níwájú mi. ok ìṣòro ò ní pọ̀ lórúkọ Jésù ìgbà tí wàhálà ìpọ̀ tí mo wá ń wá ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ pásítọ̀ Adémọ́lá Amúsàn tí wọ́n ní kí n máa wá tí mò ń wá wọ́n wá ràn mí lọ́wọ́ wọ́n bá mi kọ́lé wọ́n sì fún mi ní wọ́n bá mi kọ́lé mm-hmm. wọ́n sì fún mi ní ohun tí mò ń jẹ mo wá gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ò ní jẹ́ kí ìbànújẹ́ ọwọ́sẹ̀ wọn mo ò ní gbaṣẹ́ tí agbára wọn ò ká kò ní jábọ́ àmín ọlọ́run ọmọ ràn wọ́n lọ́wọ́ o àmín kí wàá lẹ nílò. mo wá nílò ìrànlọ́wọ́ kò sí àti jẹ́ńdà ó nira fún mi èmi ọmọ mi. ó yá pápápá ẹgbẹ́ sọ́dọ̀ lómi ó yá pápápá. èmi olúnikẹ̀ díẹ̀ kọ́lá mo dúpẹ́ etí mo fẹ́ wàhálà pọ̀ lọ́rùn mi o wàhálà ni o láti gbà ọkọ mi ti kú kò sí nǹkan kan sọ ní òbèsì ara mi wọ́n ń dá sọ́ọ́rọ́ mi ni kò sí nǹkan kan lọ́wọ́ mi ẹ̀dẹ́pẹ́ ràn mí lọ́wọ́ ojú òní tí yín o ràn mí lọ́wọ́ lẹ nìkan o ọkọ mi tó ti kú ràn ràn kankan mi ẹbí pa mí ẹ̀sánú mi o ẹ jọ̀ọ́. ẹ̀yin kọ́ màmá. mímì ní láti tí ọkọ mi ti dájú sílẹ̀ látìgbà tí ọkọ mi ti fi ayé sílẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ mi owó tó wà lọ́wọ́ mi tí mo fi ń ṣe business òun náà la fi tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ títí tó fi fi ayé sílẹ̀. látìgbà tí ọkọ èmi ń gbọ́ dáadáa kílẹ̀ sọ lẹ́ẹ̀kan sí. látìgbà tí ọkọ mi ti fi ayé sílẹ̀ so gbogbo owó tó wà lọ́wọ́ mi ń gbà yẹn òun ni mo fi tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tó fi di wípé ó jáde láyé ọmọ ọkọ ọmọ mi tó tún jẹ́ ẹni tó ń jẹ́ olùrànlọ́wọ́ fún mi òun náà tún fò sálẹ̀ ò lásídẹ́ǹtì ó kú kò wá sí nǹkan kan lọ́wọ́ mi tí mo fi lè ṣe business pé tí mo fi lè bẹ̀rẹ̀ ọjà ẹjọ́ nítorí ọjọ́ ọkọ yín tọkọ yín fi fàyè lẹ̀ ọlọ́mọ ṣàánú wa o. ìrànlọ́wọ́ yín mo fẹ́ ní agbára ọlọ́run ọmọ rẹ̀ yín náà lọ́wọ́ olórí aláàánú ò ní sí yín ibi tẹ́ ẹ ti mú ọlọ́run ọmọ fọ̀pọ̀lọpọ̀ rọ̀ kó síbẹ̀ ọlọ́run owó yín yóò túbọ̀ máa lọ síwájú ní lágbára. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó mama ẹ jókòó ẹ máa jókòó ẹ kàn máa tètè sọ̀rọ̀ ní pápápá. ọkọ mi ṣe wọ ọṣẹ and ṣekú mo sì níyàwó lẹ́yìn àwọn méjì ní ẹ fi lẹ́yìn gbà ṣekú ọmọ bá ṣekú tán ní obìnrin ló bá kọ́ wọ́n lọ́ọ́ bá lọ òun náà mo tọ́jú rẹ̀ àkọ́bí tó bá mo tó bá ń ṣe bẹ́ẹ̀ òun náà ṣaláìsì ètí mo tó wá bí lé bó ṣe lọ́wọ́ kí wọ́n lẹ nílò màmá. mo ní ìrànwọ́ náà nítorí ọmọ yẹn ọwọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́ àtọmọ rẹ̀ èmi náà mo tọ́jú mọ̀ ìwọ owó sẹ́sì mo ṣe mo tọ́jú. ó dà ó yá bàbá. orúkọ mi ni Rufus Olúwatówojú orúkọ mi ni Rufus Olúwatówojú àìsàn mo bá sí wá sí Àgbàlá Gabriel nígbà náà lọ́hùn operation ni mo ṣe ọpẹ́lọpẹ́ àgbàlá Gabriel ni wọ́n àtọlọ́run ni wọ́n dáwọ́ jọ fún mi tí wọ́n fi ṣe operation fún mi láti ìgbà tí mo sì ti ṣe operation mi ò lè ṣe nǹkan kan máa gbára òsì mọ́ inú ilé tí mò ń gbé àlàpà ni àwọn onílé tẹ̀ ti fẹ́ lé mi jáde báyìí wọ́n láwọn fẹ́ tún lé àwọn sí kò sí nǹkan kan tí mo tiẹ̀ ní lọ́wọ́ mọ́ rárá àti rárá báyìí mo bẹ̀ yín nítorí ọlọ́run ọlọ́run àbára mi yóò fún ìpà àtàgbára. bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ má dọ̀bálẹ̀ bàbá ẹ dìde ẹ dìde bàbá ẹ dìde ẹ pẹ̀lẹ́ bàbá ẹ dìde sà ẹ má dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀. ẹ wo nǹkan nínú ayé o bàbá ìrànlọ́wọ́ máa dìde complex ó ẹ jókòó mama ẹ jókòó ẹ afusatu afusatu. alimi. ọdún kẹrìnlélọ́gbọ̀n tọkọ mi ti kúrè. ṣe hmm. kọ́ ọmọ fún mi ìwà ní nǹkan. ọdún kẹlò. ọdún kẹrìnlélọ́gbọ̀n ọgbọ̀n ọdún àtọ́dún mẹ́rin. tọkọ mi ti kan hmm. nǹkan kan ìlú bọ́ ráìsì ebi mi sì fẹ́ jókòó kalẹ̀ mo fún pẹ́ padà mọ́ ṣiṣẹ́ mi hmm. ọ̀rọ̀ ọmọ tí mo bí ò nǹkan. Hmm. ó yá màmá. orúkọ mi ni ọláìdé adékúnlé. ẹ sọ̀rọ̀ kéde. àkọ́bí mi forty four years ló kọ́kọ́ fòṣẹ́lẹ̀ tó kú. Hmm. ètò jẹ́ sẹ́kọ́tọ̀ the last born náà náà ti kú ọkọ ọmọ mẹ́jọ sílẹ̀ kò sí tí màá fi tọ́jú àwọn ọmọ yìí kò sí tí màá fi tọ́jú ọmọ ìṣẹ̀fẹ́ káwọn ọmọ ìyá yàkúyà mọ́ mi lọ́wọ́ àti sanwó òléwé wọn ó dogun láńlọ́ọ̀dù òlé gbòdíṣẹ́ méje múrí kan sínú ilé pé káwọn mẹ́sàn máa gbénu yàrá kan mi ì lágbára àti gbalẹ̀ tó ju yàrá kan lọ ẹ ṣàánú mi wọn ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfọ́pá mi máa ga ìjọ mo ti dágbàlá Gabriel tí mo ti rí ẹ̀rín rí tí wọ́n ti fún wa lóúnjẹ ìjọ náà nìyẹn ti dínkù níbẹ̀ hmm. ẹ ṣàánú mi o mi fẹ́ káwọn ọmọ ìyá ìyàkuyà mọ́ mi lọ́wọ́ o. Hmm èmi ni o ọmọ mi méjì ló kú tẹ̀léra wọn ọmọ pọ́lì kan abilé kan tó bímọ mẹ́rin nínú àkọ́mọdà alẹ́ ọ̀la sílẹ̀ òsì ni ẹ̀yìn rẹ̀ bàbá wọn náà kú ìwà ní nǹkan kan lọ́wọ́ mọ́. ẹ má sunkún màmá ẹ má sunkún ẹ má sunkún màmá ẹ rà àánú gbà ẹ pẹ̀lẹ́ màmá ẹ rà àánú gbà ẹ pẹ̀lẹ́ màmá ó yá ẹ pẹ̀lẹ́ màmá. mo wà nù ẹ̀ ń tọ́jẹ́ pé ìṣẹ̀ṣẹ́ iṣẹ́ ò ní ṣe yín mọ̀ mọ́. nǹkan ah, lọ́run ọba ǹgbọ̀n náà ni mo gbé wá mm, àgbàrá Gabrieli kọ́ba ǹgbọ̀n sẹ́nu ọmọ mi tó kú Èkó ló kú sí ọmọ méjì ló fi ilẹ̀ ìyá wọn mo kún wọn fún èmi ìyá ewé mọ̀ọ́sà ló kú tí mo fi ń jẹun àtàn ọmọ nígbà tí ọ̀kan òkú ọmọ ó ní ẹ wá akọrí ilé ẹ mọ́ kù níbi mo ti ń dáná náà ni wọ́n ti pè mí pé ń gbọ́ ṣọ́ọ̀ṣì Gabriel ọ̀la ní ń gbàrìbọ mi kí n kú ònú yà. èmi ìyàbọ̀ tajú èmi ni mò ń sọ̀rọ̀ yìí o nǹkan yóò ní bàjẹ́ o èmi ò sí ẹ̀mí pé ṣọ́ọ̀ṣì kan bẹ tí wọ́n ń pè lágàlà Gabriel iṣẹ́ sọ ni mò ń ṣe àmọ́ àrí oṣù mẹ́ta oṣù mẹ́fà ni wọ́n fi ṣe mí títí wò fi rásọ̀ tà mọ́ ọdún kejìlá tọkọ mi sì ti kú rè ń ò ní nǹkan kan ọ̀sá àtijẹ àti mú ó nira mm. fún mi mo bá tó ń lọ bódìjà mo tó ń lọ rẹ rù ojú ń tì mí ẹ ṣàánú mi ọlọ́run ó ṣàánú nìkan yóò ní bàjẹ́ o ẹ sì bá ní ṣàdúrà fàdémọ́lá o kò ní wọlé. èmi mú síbi adésínà èmi ni mò ń sọ̀rọ̀ yìí wò lójú ojú ti fọ́ o ọmọ mẹ́ta mo sì bí ọ̀kan gba tí òkú náà lọ́kùnrin náà wọn ti ń tọ́jú mi èkejì tọ́já gbà ní òpó lọ́gbà o mo ságbà bẹ́ẹ̀ mo gbà dáadáa ni o ẹ dákun ẹ mi o. èmi fún láyọ̀ Sunday ọdún kejì tí mo ti dé àgbàlá Gabriel Adémọ́lá amúsànrè wọ́n sì tíráì lórí ọ̀rọ̀ mi ṣùgbọ́n tí mo ní ìdìbà yìí ni pé ẹjọ́ torí Ọlọ́run ẹ olúwa ràn yín lọ́wọ́ orísun òkun yín ò ní gbẹ ẹ ní ráre pẹ̀lú ògbọ́láre ò ní ra yín o ẹ ní jìyà yìí ò ní jẹ yín ẹ ní ṣìṣe o ẹ ní bọ́wọ́ o mo ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé o ẹ dákun ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ lórí ọjà mi lórí ọjà ni o ìrówó tajà mọ́ o. èmi fọlẹ́lá ṣífàtì mo bí ọmọ mẹ́rin with operation nǹkan kan wò sí ní ayé mọ́. ẹ bí ọmọ mẹ́rin. mẹ́rin pẹ̀lú operation. ẹ bí ọmọ mẹ́rin pẹ̀lú operation. operation mẹ́rin. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá dà. mẹ́rẹ̀ẹ̀rin kú. mẹ́rẹ̀ẹ̀rin ti kú ẹni sùúrù ẹbí ọmọ mẹ́rin pẹ̀lú operation kò wá sí kankan láàrin wọn jésù mọ́jì asòfò ọmọ o. ọmọ ọmọ nìkan ló kù lọ́wọ́ mi ọmọ sixteen years nìkan ló kù lọ́wọ́ mi ẹ ràn mí lọ́wọ́ aṣọ ni mò ń tà kò sì gbá kankan lórí mi mọ́ mò ń tọrọ oúnjẹ jẹ ni ọba mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àgbàlá Gabriel àti bàbá wa Adémọ́lá Amusan iṣẹ́ wọn ò ní dòkú iṣẹ́ tí inú ò ní dòkú bẹ́ẹ̀ tí ń ràn wá lọ́wọ́ ọ̀run ó dára sí i ìyanu ọlọ́run ṣẹlẹ̀ náà ayé yín wọ́n ní ah, fi tẹ́lẹ̀ ọkọ̀ wá lé ayé wọ́n ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wá sí Nàìjíríà. èmi ni Bọ́lá dé mi rí tàlà mi ì lọ́kọ mọ́ látìgbà tó ti kú mi ì lọ́kọ mọ́ àmọ́ àwọn ọmọ mi àwọn ọmọ mo jókòó tì. ọmọ lẹ jókòó tì. kò sí ọmọ tó tó ṣe nǹkan kan hmm. lẹ́yìn wípé kí n jókòó tì wọ́n mọ́ ojú hmm. ọlọ́run hmm. kò sí nǹkan kan. ó yẹ màmá ó yá ìṣẹ́jú kan ló kù ó yá. èmi ni yẹ́mi sí o ọmọ kan ṣe ọmọ bí ọkọ mi sì ti kú ọmọ tí mo sì bí ó sì kéré mò ń tọ́jú ẹ̀ mi ìlówó jẹun mi ìlọ́jà kankan tí mò ń ta ilé mi sì tún ti wó tí mò ń gbé ọ̀pọ̀lọpọ̀ hmm. rẹ̀ sàn fún Sunday Sunday dàtọ̀ ǹjẹ́ èmi ni hmm. Ọlábísí Wùsùmọ́hùn mọ. èmi ni Ọlábísí Wùsùmọ́hùn kò sí nǹkan kan lọ́wọ́ mi àwọ̀sán mò ń ṣe é kí ilé tọkọ mi fi ilẹ̀ ti wú ọdún kejìlélógún tọkọ mi kúrè àmọ́ mo wá dúpẹ́ pé látìgbà tí mo ti ń wá gbàlá Gabriel mo dúpẹ́ pé kó gbàgbé mi àfira wa lọ́kànlélẹ̀ débi wípé ìyá yọ ọ̀rá àná gba ọ̀rá àná gba ọlọ́run wa pásíkò mi tó lágbàlá Gabriel ọlọ́run ò ní dẹrù rẹ̀ nù. kò ní di ẹrù àrùká. fún ọmọ rẹ̀ fún ìyá rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ tó bí ọlọ́run ò ní jẹ́ sọ. ẹ wá ràn mí lọ́wọ́ pẹ̀lú àánú o. ẹ jókòó ẹ jókòó. èmi ni táìbàsù. èmi ni táìbàsù tẹ ẹ kọ́lé fún. táìbà tá a kọ́lé fún mọ̀mọ́ táìbàtù. lágbàlá jébúrẹ́lì ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ jébúrẹ́lì ń ṣe kò ní mo fẹ́ ràn lọ́wọ́ tí ó tó mi níná tí ó tó mi lò mo fẹ́ ṣiṣẹ́ gidi wọ́n fún mi ní tí wọ́n kọ́kọ́ fún mi ajẹ́ mo kọ́ àwọn méjì sọ́dọ̀ ajẹ́ ni. ẹ jẹ́ ni. ajẹ́ ni ojú wa ń tì mí pé bó ni mo ṣe fẹ́ wí tí n bá bojú ẹ̀yìn bá mò ń rí adémọ́lá ṣùgbọ́n ní mo fẹ́ ṣiṣẹ́ gidi. Hmm, hmm. ó yá màmá ẹ ẹ jókòó ẹ jókòó màmá ẹ jókòó ẹ jókòó aliratu wabi ok mama. ọmọ tí ń fún mi lóúnjẹ ọdún kẹtàlá tó kúrè. ọmọ tó ń fún yín lóúnjẹ kílẹ̀ kò yé. ọmọ tí ń fún mi lóúnjẹ. ọdún kẹtàlá tó jáde láyé rí. ọdún kẹtàlá tó jáde láyé rí ọmọ tó ń fún yín lóúnjẹ. ẹran ní ìta àtìgbà náà ni mo ti ń ṣe di ìta. Hmm. ni mo ń ṣe ní hmm. bó ti mọ̀ hmm. ìta. ó yá ó yá ẹja gbọ́ méjì tó kù ó yá. èmi ra mi o ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o mo ní ìdìrànlọ́wọ́ ni o ìyá mẹ́ta ni mí ọkọ mi ti sá lọ o ìbẹ́ta mo bí ó sì ti sá lọ èmi ọlọ́ni bá mi nígbà mí gbẹ̀sánú mi o kọ́ ọmọ mi ọmọdé ọmọdé ọmọ òde tí ọmọ máa jalè ká mo fi wá àánú ẹ̀ sánú hmm, ọ̀dẹ ní ṣubú hmm, ara o. Hmm. Ewo lẹ́yìn mú lọ́wọ́ yìí. igi tí mo fi rìn nu o. igi tá a fi rìn rèé. bẹ́ẹ̀ni. láti nineteen seventy six mo ti gé lẹ́sẹ̀ láti ìgbà wo. nineteen seventy six lọ́mọ yẹn lẹ́tí gé lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni ọmọ yẹn ti fàdà dé bí mo ṣe wà ní tí mo fi jáde rìn mẹ́wàá ṣùgbọ́n mi ì ní sẹ́ẹ̀ kankan lọ́wọ́ kódà mi ì lọ́kọ gbogbo ọmọ tí mo bí ó sì ti kú ẹ dákun ẹ ṣàánú mi bí ò ní payé hallelujah dáadáa eléyìí ó ní agbára pẹ̀lú àwọn mọ̀mọ́ wa tí wọ́n di arúgbó ọ̀nkọ́ lè lọ dókítà wọn bẹ́ẹ̀ look at what they are passing through ẹ wà àwọn mọ̀mọ́ yìí ẹ tiẹ̀ ẹ wò ẹ tiẹ̀ kọ́ máa da kọ́ọ̀bù wa náà ẹ máa da mẹ́sẹ̀gì bò ẹ máa da kọ́ọ̀bù wá ná mi mọ tí ọkọ ṣẹlẹ̀ káwọn mọ̀mọ́ ìráàánú gbà lẹ́ni tí àwọn mọ̀mọ́ ìtàn bá kúrò nínú ìyá wọn lónìí yìí adẹ́pẹ́ ògo ni fún ọlọ́run lókè ọ̀run tó akéré láti gbọ̀nyà wọn nù bẹ̀tẹ̀ ọlọ́run yóò lò wá níwọ̀nba láti ṣe nǹkan nínú ayé wọn ohun gbogbo tí wọ́n sọ yìí ní tó ń ṣẹlẹ̀ sí wọn gangan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 ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àgbàlá Gabriel lọ́wọ́ Jésù ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o pásítọ̀ Adémọ́lá Amusan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ilé mi ò ń lọ lọ́wọ́ ìbí náà ti donílé lórí ẹ ṣé mo dúpẹ́ kú àtìlẹ́yìn mi ojú ò ní tì yín ẹ̀yin náà ò ní sin kọ́kọ́rọ́ kú o hmm, àgbàlá Gabriel mi mọ tí mo lè sọ o ṣùgbọ́n ṣá mo ti délẹ̀ ìlérí